lọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fi jẹ́ sí pé bẹ́yàn bá oríire ọ̀gá oríire jù fọ́mọ ẹ̀rẹ́ ènìyàn òun náà ní kọ́ gbàgbọ́ yé islam ìyẹn lè jẹ́ mùsùlùmí oríire náà ni o ṣùgbọ́n tó bá gbàgbọ́ yé islam rẹ yẹn ìwọ ló wà nínú ọ̀gá oríire torí pé ọmọ ọmọbi táyé wà ọmọ bíi ẹ̀gbẹ́ ayé etí ayé òkè ayé ìsàlẹ̀ ayé àárín ayé bọ́bá yí wá báyìí ọmọ pé kò sí tuntun bẹ́ẹ̀ táwọn kan bá ní ha ha ha kò kí ni rẹ́wọ̀n sí ha ha sí àti gbàgbọ́ yé ayé látara alukur'an alkarim ìkan náà àwọn understanding tó yẹ kéèyàn oníláyé onírìnrìn ara yẹn fẹ́ gbé fún wa tọ́lọ́ ń tásìrí ẹ̀ fún wa gbà. الشيطان يعدكم الفقر ويأمر الشيطان يعدكم الفقر الشيطان يعدكم الفقر ọ̀rọ̀ ní ẹ lọ mọ̀ yí pé ọ̀tá yìí ní tí àwa yorùbá ó pè ní èso àtún fi kí n sí láàlú àbáwọ̀ yorùbá kan àbẹ̀ èso láàlú ọ̀rọ̀ ni mo fẹ́ tú àṣírí kan fún nínú àṣírí sátánì tó jẹ́ sí wípé tẹ́ ẹ bá ti rí ẹgbẹ́gbọ̀yà ayé nìyẹn wọ́n ní àṣẹ ìtàn ọlọ́run tún fún ní alifu wípé àṣẹ ìtàn gbogbo àwọn gbogbo tí ń pè ní àṣetọ́nà àtọmọ ogun ẹ̀ o àtòun náà o àtìyàwó ẹ̀ o toró níyàwó àtọmọ ẹ̀ o ó ń jẹun ó náà ń jẹun náà ń bí ó náà ń rẹ̀ bí àṣetọ́nà táwọn ni o ya'idukumul faqr. àṣetọ́nù ya'idukumul faqr. ọlọ́run ní gbogbo ìgbàkígbà tẹ́ bá ti fíìl pé ẹ̀rù òṣì bá ń bà ẹ̀rù òṣì ní bá ń bà oníkẹ́ lọ máa mọ̀ wípé kìí sí ẹ̀mí ọlọ́run kọ́ lélẹ́hùn ẹ̀mí sátánì nìyẹn ẹ̀ àṣírí ńlá ni o mí àbá wa rásán níbẹ̀ ọ yẹ kọ́ gbà pé kí ló fẹ́ máa bẹ̀rù òsì tó bá ti bẹ̀rù òsì àjẹ́ pé èso ń lọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn ẹ gbọ́dọ̀ bẹ̀rù òsì bá ti ń bẹ̀rù òsì àjẹ́ sí pé èso ń lò yín lọ́wọ́ lásìkò tẹ́ ń bẹ̀rù òsì ìyẹn lọ́fà tó fẹjá sí pé oníṣẹ́ oṣù tí bá ń bẹ̀rù òṣì owó yẹn ò ní tó náà hmm. torí pé gègé tí ó máa fi kọ nǹkan lóṣù yóò kọjá owó gan tí ń gbà lóṣù ìwé pélébí ọwà lápò ẹni yóò sáà máa kí ẹni pé àti ná one náírà àti ná two náírà àti kí ni ń ṣe ló ń ṣe báyìí ó ń fi àwòsí àbíká náà náà pa ò ṣùgbọ́n àwọn nǹkan tí máa jẹ́ ká máa ṣàkáǹtì lásìkò akátá yẹn òun náà ni pé à ń bẹ̀rù òṣì nàám bí yẹn bá fẹ́ jẹun torí ń tọ́da à ẹ mọ̀ jẹ́ àjẹ kí láwọn àjẹ lọ́la tá a bá jẹun tọ́da lónìí èso ń lọ lọ́wọ́ ni àwọn onímọ̀ ń lo agbára yìí torí agbára ni o kìí sí bá ti ń sọ́yìn ní ìṣẹ́ tí ọba ní agbára lẹ́mìí yóò sì máa bá òsì yìí káàkiri náà mọ́tọ́ bá ní agbára yẹn lẹ́mìí ọmọ pé àṣẹ ọlọ́run ìpè tẹ́ ẹ̀ bá ti bẹ̀rù òsì ajẹ́sí pé ẹ gbà pé ọlọ́run fẹ́ ká gbà pé òun ò ní fi òun ò ní fòsì táwa ìtì mẹ́mẹ́nu ọlọ́run fẹ́ ká gbà yìí pé níta jẹ́ wà a ti ṣe kalẹ̀ kó tó wáyé bí kẹ́tìbí rẹ́sìkìhì àti kọ́ńtólù kí ló wá ń bẹ̀rù sí ẹni lórí pé àwọn èèyàn káwé káwé wọn àríṣẹ́ pé èmi ọ̀ka èmi ó ṣe kí ni màá ríṣẹ́. <laughs> ìwọ́n tó lẹ́mìí pé wọn àrísẹ́ wọn àrísẹ́ wọ́n ó tún jáde pẹ̀lú wọn náà ò ní ríṣẹ́ náà hmm. torí bí o ti bẹ̀rù <laughs> òsì àwọn kan kọ́ sí àwọn èèyàn ti pọ̀ ń bẹ́ kí lọ́kàn wọn pẹ̀lú pé èèyàn pọ̀ ń bẹ́ ìwọ kọ́ tiẹ̀ pé bí èèyàn pọ̀ ń bẹ́ kọ́ pọ̀ bí òrùpẹ́ lẹ́lẹ̀ máa ṣe tèmi ń bẹ́ ó ń bẹ́ agbára ni o àṣẹ ó ní ànábì alayhi salatu wassalam wọ́n gbóúnjẹ kan wá fáwọn àwọn ń lò àwọn ń sè àwọn ń bù àwọn ń sè wọ́n wà ní sọ̀rọ̀ Bukhari àwọn ń sè àwọn ń sè àwọn ń sè ó ní nǹkan tí yẹn sì máa ń kà ní hmm. ra iṣu sílé nọ́mbà rẹ̀ ọ máa lórí ẹ̀ ní lọ́nà àbíṣẹ́ méje lọ́wọ́ àánú ilé Jésù yẹn gbọ́dọ̀ dín mo ti kà á síbẹ̀. tó bá dé báyìí tó bá dín kékeré yóò pé ká ìta ló Jésù yìí kí ló ń kà á sí. lọ ń bẹ̀rù sí náà nìyẹn ìkànnì àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam. wọ́n ní jọ kan wọ́n gbé nǹkan fáwọn àwọn ọmọ tí bá ti lọ bẹ̀ àwọn sálọ ọmọ inú yàrá bóyá àpò ráìsì ní àbápò ẹ̀wà ní àbápò kí àwọn sálọ ọmọ bù pé ẹ ká ṣe ń jẹ ẹ ká ṣe ń jẹ wọ́n sá ń sè wọ́n sá ń sè. ń bọ̀ àwọn sá ń jẹ́ a ń lò bí oṣù méjì kíní yẹ ọ̀ ọ̀tán ló ń bá ní àá ah, ẹjẹ́ àwọn kíní lẹ́nu làwọn bá ka iye ọwọ́ tó wà ń iye tó kù nígbà táwọn wá kà làwọn bá ń jẹ lọ báwọn bá ti ń kà mú pé mélòó ló kù mélòó ló kù títí òun máa ń kà báwọn títí kọ̀pẹ́ ló ń bá tán ló ń bá lọ bá anábì ní kí ló dé tó fi tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun yìí kà ṣùgbọ́n lọ kà lọ́fà tó fi lọ́wọ́ àmọ̀ bó ti tán anábì ní tó bá jẹ́ sí pọ̀ kà ní tó lọ sí sírò ẹni ọba jẹ́ ju àkókò yìí lọ. eléyìí oúnjẹ nìyẹn o àwọn obìnrin yẹn bá wí torí pẹ́lú mi àwọn oní atm káàdì náà àdánwò tí a náà bẹ́ẹ̀ hmm. tó bá gba owó tán nínú atm yóò tó wá ṣẹ̀ṣẹ̀ wá kí atm káàdì bọ́nú máṣíìnì padà àbí kí lọ fẹ́ wò. balance tó òsì náà nìyẹn wọn ò pé kó di wọn má pé o má sì bọ́ o ṣùgbọ́n àfin tó wa ti wà lórí pé à owó ti tán owó ti tán tí bá ti ń fẹ́ tán náà lọ́kàn rẹ bẹ́ẹ̀ náà ni ó sì yóò sì tán náà ìwọ sápò ẹnìkan ní sàárà ni ọkàn sátọ̀ ọba kò náà ní ibà náà ra nǹkan

gbogbo ẹnikẹ́ni tí ó bá ti bẹ̀rù òṣì kọ́lọ̀ ọmọ pé ẹ̀mí ọlọ́run táwọn yorùbá máa ń pè lẹ́mí ọlọ́run ẹ̀mí arahman ọ̀nbẹ̀lára wọn. ẹ rí i pé àwọn ọmọ ìyá wa ní àwọn ìlú mìíràn níbi kọ́ńtì mi àwọn díẹ̀ náà bẹ́ẹ̀ ní nàìjíríà yìí náà bí haúsá haúsá wa ẹ rí i pé wọ́n máa jẹun tó dáa hmm. ju <laughs> àwa àwa táwọn wúra wa yìí lọ ẹ má jẹun kúrúkọ wa wọn àti lówúrọ́ ẹ̀rí tálíkà náà mọ owó oṣù ẹ̀ twenty thousand naira ní tẹ́lá délé oúnjẹ òun ọ̀ jẹun tí wọ́n tó ń gba one hundred thousand naira tó lè jẹ yóò jẹun jẹ. Hmm. torí bọ́ gbà pé kìí sówó oṣù ní àníyàn ọkàn jẹ́ sábàbí lásán ọ̀dàkùn sísẹ́ yín lẹ̀ ń jẹ sísẹ́ yín kọ́ o wàlá iṣẹ́ yẹn kàn jẹ́ kẹ́pẹ́ kí ló ń ṣe náà iṣẹ́ tí mò ń ṣe. a yọ̀ǹda ń tẹ́ lò fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ yorùbá yẹn sàṣìṣẹ́ kan tẹ́ kàn máa lọ ọmọ bẹ́ẹ̀ lásán tó bá yẹ sí pé àwọn yorùbá náà pé iṣẹ́ kọ́ lówó àbí iṣẹ́ kọ́ lówó eh, ẹlòmíín ta nǹkan tó yẹ pé kò ní láárí báyìí yóò sì máa dára ẹlòmíín sì ń ta nǹkan bóyá building materials ní ń tà ẹ̀ẹ́dì báyà machine yẹn ní gòdì sí building materials àwọn tí wọ́n máa ta olówó làmọ́ mọ̀ wọ́n sí àbí òun ti ẹ̀ kọ̀ tààrà mọ́tò machine ní bìtì ẹ̀gùn ẹnìkan lè ń ta nǹkan tí ò ní láárí bóyá bí àgbàdo bóyá bí nǹkan kan ní ń tà bisikíìtì <laughs> ẹ̀ mọ́ta bisikíìtì kan máa lówó mẹ́ẹ̀ káwọn ní building material tí ó sì máa ń ní ẹ̀yà kan bisikì ten naira àbí wọ́n tẹ̀ ń kọ́lé ń bẹ̀ wọ́n tẹ̀ ń dára ń bẹ̀ so nípa báyìí ọlọ́run bá tó àṣírí fún àmbẹ̀ yẹn pé àṣẹ ìtọ́nu ya'idukum al-faqra eléyìí náà àrò òbí kò ní jẹ́ ká máa kanra máwọn ọmọ wa yóò jẹ́ ká spend yóò jẹ́ ká lè náwó fún wọn ẹlòmíì torí òsì tí ń bẹ̀rù náà ni ọ̀jẹ̀ irinṣẹ́ sí wọ́n mọ kọ̀ǹdíṣàn tó wà nígbà tó ọmọ rẹ̀ ọkọ̀ṣẹ́ tán ẹ jẹ́ kọ́kọ́ṣẹ́ gidi ẹlòmíì má rora ẹ pín ǹjẹ́ ọlọ́run bá ń sọ fún ẹni pé má rora ẹ pín máa ní fọkàbalẹ̀ pé ṣé mo ti ṣe sábàbí ebi ò ní pa yóò sì dáa fèmí náà so àṣẹ ìtọ́nu ya ìdókòmọ̀lẹ́fàkọ́. àṣẹ ìtọ́nu ya ìdókòmọ̀lẹ́fàkọ́. ويأموكم بالفحشاء قرآن والله يعدكم مغفرة منه وفضلا والله يعدكم مغفرة منه وفضلا parí ayà yẹn ó ní wallahu wasi'un alim. wallahu wasi'un alim. gbogbo parí ayà yẹn tọ́lọ́ mú wa ń bẹ̀ gbogbo ẹ̀ kó ní ìdíkà máa tuntun àkókò wa kó náà ní wípé àá kí ni ṣe yín láyìn náà ẹ̀mí mi tí mo dá yín wallahi wallahu ya'idukum maghfiratan minhu wa fadla ìtumọ̀ afádúlù náà ni ọ jẹ nírọ̀rùn ó mú nírọ̀rùn ó láyé rọ̀ ọlọ́run ni mo ti sàdí kí ló wá fẹ́ máa jẹ́ kí sùọ́ máa lù ọ́ sí kọ́ máa bà ọ́ ìyẹn wà banú jẹ́ ẹlòmíì lálẹ́ àná tó sùn bóyá kò rí tí ó láàárọ̀ yìí kò tí ì rí ìbànújẹ́ ni ó fi sùn ìbànújẹ́ náà ni ó tàn bá jí ìbànújẹ́ tàn bànújẹ́ ìkó pé kárìsì kẹwàá bọ̀ kí tó fọkàn sọ́dọ̀ ọlọ́run pé àrọ̀ ni kò gbọ́dọ̀ fi mílẹ̀ <laughs> ẹ̀yin lọ sọ́ọ̀pù ní ìsìn ẹ̀ wò pé wẹ́ sáàtúntà lé ní ni tiẹ̀ mo fẹ́ jáde sọ pé ah, màá mú nǹkan bọ̀ ẹ̀yin ọmọ ẹ má retí mo fẹ́ jáde mo mú nǹkan bọ̀ ntọ́lọ́ ń fẹ́ ká máa rò nìyẹn kò fẹ́ máa rò wípé wẹ́ ẹ̀ àkúlẹ̀ bóyá kò sí kí la fẹ́ tà kí la fẹ́ jẹ sẹ́jì àárín lọ bóyá bóyá la fi lè rí nǹkan mú bọ̀ má sọ bá ń tiẹ̀ mọ́ wallahu ya'idukum maghfiratan minhu wa fadla ọlọ́run apàdá ìfẹ́ wallahu wasi'un alim. wallahu wasi'un alim. orúkọ méjì tọ́lọ́wọ́n bá fi parí ẹ̀ nínú àwọn orúkọ rẹ̀ àlìwáṣíhùn ni ọba tó jẹ́ sí pọ́ gbá ààyè kí lọ fẹ́ sí nínú ọlá ọlọ́run tí ọ̀gbọ́lá ọlọ́run tọ́lá ọlọ́run ọ̀gbá wáṣẹ́ ìkẹ́ ọlọ́run gbá ààyè kí lẹ fẹ́ máa bẹ̀rù sí so nípa báyìí ọlọ́run tó kẹ́sẹ̀ ìtọ́rùn tí ń jẹ tí mú nírọ̀rùn sí náà ni wà fi wọ <laughs> ọmọlẹ́yìn Rahman ọmọlẹ́yìn Ádámù ọmọ Ádámù ni wà fi wọ sílẹ̀ ṣètọ́n tọ́lá ń bínú sí tán ọdẹ ń jẹ nírọ̀rùn torí pé ẹ̀dá ọlọ́run nígbà mo ti dá ọ yìí ọ̀sà jẹ torí pé mi ò dá ọkọ̀ wá sọ wá mọ́kọ̀ ọmọdé tó jẹ́ mọ́ lọ́wọ́ fún ṣe ìtọ́ni tí ó lò tí ó jẹ tí ó mú táwa táwa jọmọ lẹ́yìn ànábì Adam tájọmọ Adam ní ọ̀wà tó wáyé táà ní jẹ mu so nípa báyìí ẹ jẹ́ ká chíǹjì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti mọ́ wa lára ẹlòmíín fìyà jẹrẹ aṣọ́gbò máa lọ́rùn yóò pé kí ni màá gbà kò gbà bá lára sọ ní ìsìnkí rásọ tó dáa tó bá wà máa jẹun tó dáa ọmọ yá jẹkújẹ tá à ń jẹ yóò dáa ah. òsì máa náwó rẹ̀ máa lò máa lò fún àlàáfíà rẹ̀ tínú ilé rẹ̀ ọ̀bá lálàáfíà tó sì tún sí má dìwó sí báńkì ẹlòmíì tẹ bá wọnú àkáǹtì ẹlòmíì ẹ yanu pé ah bó ṣe wọ́n sọ jàlá jàlá àti ibà ń ní àkáǹtì ẹ dákun ẹja so ọlọ́run ọ̀fẹ́ ká jìyà ló fi sọ fún wa pé ash-shaytanu ya'idukumul faqr wa ya'murukum bil fahsha والله يعيدكم مغفرة منه وفضلا والله واسع orúkọ ọlọ́run méjì tó parí ayà yẹn àfibẹ́lọ́n oní àlùwáṣẹ́ àti àlàálẹ́m orúkọ ọlọ́run bá méjèèjì àfibẹ́lọ́n gbogbo ibi tí ò sí wà nínú ìgbésí ayé wa ọlọ́run bá mú kúrò gbogbo ibi tí ọ̀rọ̀ wà nínú ìgbésí ayé wa ọlọ́run jẹ́ kó fẹ̀ sí gbogbo ibi tí fọkànbalẹ̀ wà nínú ìgbésí ayé wa ọlọ́run jẹ́ kó máa lékún sí gbogbo ibi tí ìfòyà wà nínú ìgbésí ayé wa ọlọ́run bá mú kúrò walhamdulillahi rabbil alamin